kọ́lọ́ kó ṣe àánú fún gbogbo wa ní jàre ní ti àwòṣó lóríṣiríṣi àníkúrẹ́pà àwòṣó àwòṣó rẹpẹtẹ ẹ tẹ̀ jẹ́ kí n sáré ṣẹ̀ sínú bẹ̀mí nípẹ́ náà ná torí ní Monday pa àwòṣó àwòṣó rẹpẹtẹ ẹ tẹ̀ jẹ́ kí n sáré ṣẹ̀ sínú ẹni Monday ká má ká má pẹ̀lẹ́ nì gbọ́dọ̀ ẹ pípẹ́ tá à ní pẹ́ náà bí pé ká má bára wa sòótọ́ ọ̀rọ̀ díẹ̀ bí ẹyọ kan àbí méjì àbára wa sòótọ́ ọ̀rọ̀ you understand èmi ò fi bẹ́ẹ̀ wò ṣó ní pé mo bí sì mò ń ṣe àwọn nǹkan kan lọ́wọ́ bọ́ mo wo lóṣù lẹ́gbọ̀ọ́rọ̀ rọ̀rọ̀ mo wo ti dky díẹ̀ mo wo ti ẹ̀sàbọ́ọ̀dù náà díẹ̀ ìyẹn Sunday chat mo dẹ̀ tún wò kan náà before Sunday chat mo wá rí i pé ah tá a bá tètè jáde ká báwọn pípò yìí sọ̀rọ̀ ńgbà mí èrè kọ̀tọ̀kọ̀tàn tí wọ́n sọ July mi ò fi bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ fi fẹ́ ṣe show rẹpẹtẹ you understand mi fẹ́ ṣe show rẹpẹtẹ mi dẹ̀ fẹ́ ṣe show tó dàbà dàbí pé à ń búra wa bẹ́yẹn bẹ́yẹn like that like that you understand but tó bá ti di August tó bá ti di August àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ìjọ̀gbọ̀n <laughs> bọ̀ July káwọn afira máa fi ṣeré ẹ̀fẹ̀ yẹ̀yẹ́ hmm, mo gbọ́ tí ó sọ pé ó yẹ kọ́sẹ́tù kéèsì ìyá àbíjà mi kébìlì hmm. mi kébìlì ó máa pè gbogbo wọn náà tán bá lè ṣẹ́tàn mi kébìlì kí ló fà ní wípé owó tán ń wéṣì lórí kéèsì yìí it's just too much. but n tó kọ̀ wá ń yà wá lẹ́nu ni pé ẹ̀ǹgbà tí abánikan ṣètò amicably táwa dúró sẹ́yìn ẹnìkan táwa bẹ̀rẹ̀ sí ní ṣípè fún wọn tọmọtọmọ ibi tẹ́mi rò pé Esabod ti ń fèlì díẹ̀díẹ̀ nìyẹn mi ní purọ́ fún yín ibi tẹ́mi ti fẹ́ máa rí pé Esabod ń fèlì díẹ̀díẹ̀ nìyẹn yá kò sẹ́ni tó fẹ́ kọ́ sẹ́tù ìyẹn tó bá ṣe sẹ́tù àwọn tábà ní ok o ẹ jẹ́ ká sẹ́tù àwọn pípù yàmí kébìlì o táwa mú kọnu wọn táwa bẹ̀rẹ̀ sí ní ṣépè fún tọmọtọmọtọmọtọmọ à kọnu wọn. èmi dẹ̀ rò pé ibi tá a dẹ̀ dé yìí à ń ṣépè fọmọ kò dẹ̀ tún jẹ́ nǹkan tó tún make sense mọ́ lọ́dọ̀ tèmi a bá fẹ́ bú àbíkẹ́ ẹ jẹ́ ká bá àbíkẹ́ kínú wa dùn pa àbú àwọn bá ti di pé tọmọtọmọ kìnìkan kìnìkan yẹn ah, ibi tí mo rò pé ẹsẹ bọ́ọ̀lù ti fẹ́ máa fẹ́ẹ̀lì nìyẹn lójú tèmi omi o bẹ́ẹ̀mi ṣe rí o tí o tó ṣe ní ṣèjẹta kọ́ nínà ṣé o yẹn ọ̀dà rárá bíṣọ yẹn ò bá ṣe ní ṣẹ́gun fún tọmọtọmọtọmọtọmọ bíṣọ yẹn ò bá ṣe dùn tó àwọn ọmọ ọlọ́mọ tó lọ ń gbéṣẹ́ pẹ̀lú ṣé yẹn ló bàjẹ́. Lizzy tó o dẹ̀ gbé hánú yìí Lizzy ti lọ Lizzy ti lọ àwa la rí Lizzy la mọ̀ pé Lizzy ti kọjá ọba kan wá ṣe sí Facebook ó kàn wá tajà ni ọmọ ti lọ bàálù tó ti gbéra ni ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣẹ́wọ́ sí. Si olè ìdúmọ̀tà olè kìnìún kan gbogbo iná dẹ̀mí ẹlẹ́mu òótọ́ ẹ tún ti lọ rí ẹ tún ti lọ rí nbí tán tún ti jí hmm. ṣé ẹ rí tí èèyàn bá ti wà tó bá ti jẹ́ pé kò kí ń kò fi bẹ́ẹ̀ láìkò òótọ́ irú onítọ̀hún ségesège ségesège ló máa máa sọ tó tẹ̀ ń ṣe àwọn àwọn tíìmù lókè lọ́hùn nìyẹn ségesège báyìí dẹ̀ náà ń sọ wọn ò rí nǹkan sọ mọ́ ìyá àbèjì tó kú of course wọn láwọn support Dorkas hmm, olúkálùkù ló ní ẹni tó máa máa support àmọ́ táwọn náà bá rò tán bá jókòó tán bá rò dáadáa ó yẹ kó máa béèrè kíní question kan ṣoṣo lọ́wọ́ ara wọn pé kí ló dé tí Dorkas ń sá nígbà tí kì í ṣe òun ló pa ìyá àbèjì ló bá jẹ́ pé lóòótọ́ òun kọ́ ló pàyà àbèjì kí ló ń sá fún. ibi tó question tí mo rò pé yẹ kó máa béèrè lọ́wọ́ ara wọn nìyẹn bóyá kẹ́ wọ́n tẹ̀lé sọ wọ́n tẹ̀lé bá wọn ánsà ìtàn bá jáde pé ìdí báyìí ló fi ń sá o. torí as as this moment tèmi sì mọ̀ ó sì wà wanted. now wọ́n ti free bàbá ìbejì lóòótọ́ kì í ṣe pé wọ́n free ẹ̀ wọ́n béèlè aṣọ alẹ́ pẹ̀lú àwọn condition tó jẹ́ pé ah ẹ má jẹ ẹ má jẹ atanra wa jẹ ká má purọ́ fúnra wa ah ìyá olówó wọn gbìyànjú lọ́rọ̀ ti bàbá àbèjì ni o ìyàwó olówó olówó wọn ó gbìyànjú gbogbo bó ṣe béèlì ẹ gbogbo owó tó san gbogbo ẹ but ẹni tó gbé fún mi ó ní kí n jọ ń dúró lọ́n kí n má gbé sí Facebook dẹ̀ má fi wọ̀n ẹ̀ bá wò gbà tí mo ṣe ṣò ní ṣèjẹ̀rẹ̀ kan ni onítàn kọlù ó dẹ̀ sẹ́ndì gbogbo ẹ̀ pátápátá ah Ursula gbìyànjú ẹja kótéré kúrò ní fírídọ́mù bàbá àbèjì bẹ́ẹ̀ni bàbá àbèjì ah ó gbìyànjú ó gbìyànjú ó gbìyànjú Ursula gbìyànjú àní púrọ́ fún yín ó try ó try bọ̀ ṣé ìyẹn wá ti wá hẹ́ndì pé ìyá àbèjì ò ní justice mọ́ náà kí sì sì ń lọ kéṣì ó sì ń lọ ó sì ń lọ gideon bitaso gidi ni wọ́n my sister ó sì ń lọ gidi gan ni can you understand justice for Yagbe kò tí tán lẹ̀ ṣé wá rí mú ìwà kan tán ní ọlọ́pàá tí wọ́n ń dárúkọ lójoojúmọ́ wọ́n fẹ́ fìyà jẹ dọ̀kásì sí ni bí mi ṣe rí o ẹni bá ju ni lọ lè ju nínú nínú kẹ́sì tí dọ́kàsì wà yìí àwọn ọlọ́pàá ló ní ló ní right wọ́n lè arrest at any time nígbà tá a bá wá mú ẹni tó lè arrest èèyàn tá a bẹ̀rẹ̀ sí ṣépè fún ẹ kinní kan ẹni sì ń bá sùn ní nítorí náà ló ṣe ṣe kinní ló ṣe ṣe kinní ẹ ẹ wá kí ìyà jẹ ọmọ dọ̀kàsì yẹn gidi gan ni o lójú tèmi o ẹ fẹ́ fi ìyà gidi jẹ ọmọ tó ń pè ní Dorcas òun ló mọ ohun tó wù phrase ṣé ní gbogbo ara táwa míì ẹnìkan ọ̀wá èmi àṣàtòdé o mi ò dẹ̀ kí n ṣe wanted mi n ṣe suspect sí ní any case ọkàn mi balẹ̀ bíi ti tòlótòló ni ṣé ẹ rí ọmọ tó ń pè ní Dorcas yẹn òun ló mọ ohun tó wù phrase lọ́wọ́ báyìí wàláì ohun tọ́mọ yẹn ń fèsì ní ọwọ́ kò kàn lè sọ síta ni olómọ tójú òun rí lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí òun ló mọ bóun ṣe ń sá kiri bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àgbẹni tí ò bá mọ̀ wá rò pé ó ń gbádùn <laughs> yàgbẹ́ pé ọ̀nà dẹ̀ jáde ó ń purọ́ fún wọn àì mo ṣẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ lọ jẹyán gbígbóná ni wọ́n tẹ̀ bá mi rẹ̀ fọkàn wá òfú tì bẹ́ńtẹ́ <laughs> kí ni mo sọ òfú tì bẹ́ńtẹ́ wọn ò ro so in fact àti la ẹnu kó jẹun gan ó máa ń rò lẹ́ẹ̀mejì ni ah èmi láyé mi wá bàjẹ́ síbi ìbáyìí ṣé mi láyé mi wá bàjẹ́ síbi ìbáyìí wọ́n dẹ̀ sọ fún mi mi ò gbọ́ ní o ká ní mo mọ̀ ní kí n ti gbọ́ sí wọn lẹ́nu o àmọ́ táwọn tíìmù ẹ̀ bá máa jáde wọ́n á ṣe bíi pé gbogbo ẹ̀ fáìn <laughs> ọmọ yẹn kò ọmọ yẹn wà pa o àìnú ig àìnú ig kò sí tó jọ o ọmọ yẹn wà pa rárá o ó kàn lo agídí fún wa ni àmì ìdẹ̀fẹ́ blame ẹ̀ Tókunbọ̀ Ọlá welcome Bísí wà welcome my sister Adúpẹ́ mọ́ra o mi ò dẹ̀fẹ́ blame ẹ̀ ẹ̀ understand òun náà fẹ́ máa encourage àwọn títí ẹ̀ pé ẹ má fọ́ bẹ̀rẹ̀ tó bá dá wà nù ilé ẹ̀ ó máa sun ẹkún gidi ni. ẹ̀mọ́ tó tún wá ń ṣẹlẹ̀ ni wípé àwọn tó tún rò pé bóyá wọ́n tẹ̀ máa pe òun lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ẹ̀gọ́ kọ̀ tẹ̀ sọjú nù ni ẹ̀mọ́ sọjú nù kò fọ̀ párìn àwọn bíi Enugu of land àwọn bíi onígbẹ̀rígbẹ̀ ọ̀gbẹ̀rígbẹ̀ land àwọn ẹgbẹ́ ọ̀tí ẹ̀ wọ́n rántí ẹ̀ mọ́ oyè wọ́n rántí tí ẹ̀ mọ́ nìkan lọ́ọ́ máa ṣọ́ gbogbo wa ni kọ́ńdọ́ dé máa ṣàánú wa nígbà tí máa sọ fáwọn èèyàn nìyẹn pé ìrora ṣe ìrora ṣe o ẹnì kẹ́ni tó bá fẹ́ ṣoore ńgbà ẹ̀ tó fẹ́ tó lóun ṣoore rán fún Enugu land tó múra kankan kan tẹ́gbọ́n ẹ̀ náà my brother my brother my ẹ̀gbọ́n my ẹ̀gbọ́n bọ̀dá mi kuntakunte tantoro <laughs> kuntakenke tí yẹn náà sáré lòun ṣe ṣó òun rè lọ́jọ́ tòní o gbogbo àwọn tó wá láwọ̀ assist gbẹ̀rẹ̀ pátápátá náà jẹ̀bi bọ̀ lórí ẹ̀ títí lọ kan ìyàwó kí náà pè é uh, diamond and gold ìyàwó tẹríba nítorí gbà tó ń ṣe oore yẹn wọn ò fi inú dídùn ṣe wọn ò fi ẹ̀rín ṣe wọn ò fọ̀yàyà ṣe ìbànújẹ́ náà fi ń ṣe oore ńgbà yẹn bíi kí tẹnìkan bàjẹ́ bíi kí tẹnìkan kú náà fi ṣe oore ńgbà yẹn ẹ ṣe rí pé díẹ̀ ilé ni àwọn méjèèjì yẹn regret bí bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn méjèèjì wọ́n regret ti pé kí ló ní káwọn ṣoore Sọjí gan ló tẹ̀ kọ́kọ́ regret ẹ̀ pé ah irú oore wo ni mo ṣe yìí o kálípò òun mọ̀ ń bá yẹn ni òun ò bá má ṣe bẹ́ẹ̀. Ah, Sọjí Sọjí Sọjí problem Sọjí tẹ̀ ti dínkù díẹ̀ nǹkan tó kàn láti ríṣẹ́ gidi Sọjí ni problem báyìí because uh, eh, sex assault tó tún lọ sí prison fún, fún sex kìíní ah, ẹni tó máa gbà síṣẹ́ hmm, náà tọ́ lọ́wọ́ àmọ́ a ò tún ọlọ́run ọlọ́rọ̀ ti sọjú a ò mọ bọ̀dẹ́ tó máa gbà sọjú síṣẹ́ pẹ̀lú gbogbo eh, imprisonment nǹkan kan yẹn ah, ìyẹn ni mo kàn rò sọ pé sọjú máa fi ní problem bọ̀ torí pé bóyá ó ní problem pẹ̀lú authority nǹkan kan bẹ́ẹ̀ yẹn mo fẹ́ doubt ẹ̀ lẹ́yìn tó ti lọ ẹ̀wọ̀n tó ti dé kò lè ní problem mọ́ problem ṣẹ́lẹ̀ ló máa ní ìyẹn tí ìyẹn tó bọ́ àdẹ̀rẹ̀ sọ ó lè tètè ríṣẹ́ gidi pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ títí Dorkas ìyẹn sì ní problem pẹ̀lú authority wanted ẹ̀ gbọ̀nràngbọ̀nràn ni gbọ̀nràngbọ̀nràn ni so n ta ṣe sọ pé lóòótọ́ àdàbí ọmọ yẹn ìyẹn ti àdàbí àbúrò mi Lizzy tó ṣe ẹ rí i pé àdàbí yẹn fẹ́ ṣiṣẹ́ lójú tèmi o <laughs> because <laughs> ká má tan ara wa jẹ ká má tan ara wa jẹ àwọn méjèèjì tó gbé kínní ẹ̀rù sórí pátápátá àwọn méjèèjì ló ní problem ìmú gan àwa gan tá a kọ́kọ́ sì kọ́kọ́ bu tá a ti sọ pé Lizzy báwo ni àwa náà fẹ́ kọ́ ní problem díẹ̀ nígbà tá a gbà gẹ́gẹ́ bí àbúrò tó gbà gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n everything lọ bí a ṣe tó ẹ wá wo àwọn méjì tó pariwo ń gbà yẹn part kìíní kan mo ti fún ní breakfast tó ẹ tó bá ṣe díẹ̀ <clears throat> ẹ lọ jẹ lọ́ọ̀ṣì lọ́dọ̀ àbúrò mi èèyàn náà mi làwọn náà náà múra kákáká <laughs> nígbà tó ọmọ yẹn ju àdàbí dé àfi gbẹ ló bá láǹdì sí wọn lórí dèní ilé ní àwọn ogun òru ni wọn ò ráyè di ẹni lẹ́ni àwọn gan wọn ò rí ojú wọn ò rí àyè <laughs> àdàbí tábúrò mi fún wọn yẹn afẹ́ jẹ́ oníbẹ̀ta afẹ́ <laughs> jẹ́ oníbẹ̀ta because dọ̀kásì tí ò ti lọ sẹ́wọ̀n àlùjọ gba <laughs> fọlá náà gbá títí ẹ̀ òun náà gbá wọn rádaràdá rédèrèdè ó joyè oyè ó joyè òun gan pàápàá ẹmọ kéèyàn jẹ oyè kí oyè òun dẹ̀ máa rùn síyàn <laughs> àwọn ní àwọn triple shield ẹ mọ̀ pé àwọn oyè kan wà tó jẹ́ tẹ́ bá ti jẹ́ àwọn èèyàn mọ̀ pé yes oyè rèé ẹgbẹ́ bí àwọn bí oyè yèyé bẹ́wà jí yèyé mẹ̀ṣọ́ àmọ́ kí rádaràdá kan wá lóun lọ jẹ ọ̀tún kinní kan ó rùn síyàn gangan láti ẹ̀ tí <laughs> oyè eléyìí oyè yìí ń rùn atáyé ṣe kan tó dẹ̀ jẹ́ pé wọ́n pè nation of London èmi ò mọ bí yẹn ṣe ń táyé ṣe o ẹ ti mọ̀ pé owó owó ti wọlé owó ti wọ bẹ̀ ẹ̀wò ẹ̀wò tó bá ti ń báyàn sọ̀rọ̀ hmm, kó máa gbọ́ tó bá ń báyàn sọ̀rọ̀ kó máa gbọ́ ṣàṣà ni ọmọ tí mẹ́ńbà tí ò go against àdùdó ńgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣàṣà ni team member ẹ̀ ṣé o go against àlùjọ irú àwọn tó súnmọ́ gan tó mọ̀ gidi gan tó jẹ́ pé nìsín gan wọ́n sì ń support ẹ o ìyẹn Esabod àti Godfather àwọn méjèèjì wọ́n go against àlùjọ wípé ah, ah, àlùjọ ti ń jẹ́ kí ló sọ fún wọn ó kọ́kọ́ pè kínní ó ní ni ó tún pè kejì náà ó níyẹn èṣù ni nítorí kíni nítorí àlùjọ yìí náà ni ẹ wá wo dáńfọ̀ọ̀lù ẹ̀ àlùjọ ẹnu ìṣó wọ́n pẹ̀lú àwọn tó jẹ́ kó ṣubú. tẹ́ bá wo ṣọ́ọ̀kan tí dky ṣe ní ṣèjẹ́ kọ́ ló máa fẹ́ ṣètìṣẹ́ ọ̀hún tó sọ̀rọ̀ ń pa àlùjọ àti Dorcas ẹ rí pé níwájú Ọlọ́run àtèèyàn ọmọdé kẹwàá yẹn gẹ̀tẹ̀ dáadáa ń bẹ̀. bí gbogbo ohun táwọn bẹ́ẹ̀ sọ nípa ọmọ àlùjọ yìí tó bú àwọn bú àwọn bú àwọn olówó ṣẹlẹ̀ yìí o òun àtàlùjọ sì ó dàbí pé wọ́n ti ju rímù fúnra wọn bó dẹ̀ jẹ́ pé ẹ̀wọ̀n wá bá sọ̀rọ̀ rẹ pé ọmọ wa àlùjọ tó ń tẹ̀lé yìí kò lè ṣe láǹfààní ní oko yé wa o. bóyá òun náà dẹ̀ wá bóra rẹ̀ rí pé ah ẹ mọ̀ tó bá ti dé pé ibi tí ń kọ̀ọ̀mù ti ń wá ọ̀dọ̀ ẹnìkan ni o kàn ń gbowó lọ́wọ́ mi ni o kàn ń gbowó lọ́wọ́ mi ni o gbowó lọ́wọ́ mi o kọ́lé o gbowó lọ́wọ́ mi o ralẹ̀ o gbowó lọ́wọ́ mi o ra mọ́tò o gbowó lọ́wọ́ mi o lọ ṣe stúdíò àà pẹ̀lú yẹn náà o tún kì mí mọ́lẹ̀ o tún gbá mi bíi bọ́ọ̀lù kí ló wá fẹ́ fún mi gangan <laughs> ó dàbí pé yẹn pẹ̀lú nǹkan tó tètè fàjà wọn pé ìwọ ọjọ́ lọ sójàre jẹ́ kí n lọ bá ó kó jẹ́ káfíńkì dẹ̀ lọ́dẹ̀ ìṣàjẹjọ́ sí understand. kò sẹ́ni tí ó complain nípa àlùjọ nígbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n sọ pé àbáṣọ́ o èèdẹ̀gbà àbáṣọ́ o èèdẹ̀gbà wọ́n bá aṣọ tí kò gbọ́ so lẹ́gbàá ṣe ṣòkan lẹ́nu ó sọ̀rọ̀ nípa GoFundMe. àwọn ọlọ́pàá tí mo fẹ́ bá sọ̀rọ̀ mo ti ń bá wọn sọ̀rọ̀ wọ́n tó ní kí n jẹ́ kó di èní ẹ̀mẹ́ pé ebi ò ní purọ́ tí bá ní mi bá ń sọ̀rọ̀ mi bá ń sọ̀rọ̀ ni bọ̀ tí bá ní mo bá ń sọ̀rọ̀ ẹ gbà bẹ́ẹ̀ àtó tẹ́sítì pàápàá fóònù ni mò ń lò ní ìbáṣu wọ̀nyí. so wọ́n tó ní kí n kọ́ làwọn lẹ́nìí so bó bá ṣe jẹ́ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tí a máa set up GoFundMe náà ni. a set it up. Eh, lẹ́gbàgbé account number kọ sílẹ̀ ẹjọ́ tẹ bá rí owó díẹ̀ bá wa fi sí. Mèrè Olúwa ló lọ pé ẹ mọ̀ra mà ẹ̀yin tẹ́ bá ń lo tiktok five pm american time èmi àti ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àfẹ́gbá mash and ẹ̀yin tẹ́ bá tún ní tiktok náà ẹ̀ à ń ṣe ẹ lè sọ fáwọn àbúrò yín tó bá wà nàìjíríà bẹ́ẹ̀ gbọ́n yín àbí ọ̀rẹ́ yín tó bá wà nàìjíríà tó bá lè máa join wa ní five pm a máa ń ṣe boss uh, boss match ẹni tó bá ní highest coins a fún ní twelve thousand five hundred tó bá wá di mean, july twenty five àwa play final ẹni tó bá ti win the final á gba hundred thousand so ẹ̀yin tẹ́ bá ní àwọn àbúrò àbẹ́gbọ́n àbí ọ̀rẹ́ ní nàìjíríà tó ní tiktok ẹ lè sọ fún mi pé kán join mi àlùsọ lọ́ọ̀kì ní gbogbo nǹkan abẹ̀rẹ̀ níjẹta ẹni tó win ti jẹta sí mo ti fún ní twelve thousand five hundred ẹ̀ ẹni tó wí ní ìtànà mo ti fún yẹn náà ní twelve thousand five hundred dé àríṣe lẹ́nu ó dọ̀la afẹ́sìnmi ní ìlú monday so ẹni ní kọ́ńtọ́ mi lọ́la ní five pm ẹni tó bá tún wí nìyẹn náà so àwọn tó wí tó wí nìyẹn tó bá di ọ̀dẹ̀ twenty five àkó gbogbo wọn pọ̀ wọn wá play ẹni tó bá tún wá wí nìyẹn àgbà hundred thousand so in celebration of ẹ̀pàgbé yìí mẹ́ka birthday náà nìyẹn anyway nítorí ẹ lákàn fi àsísítà wọn yọ ni my sister tó dẹ̀ fún wa lówó fún ti bẹ́ẹ̀dì náà mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì yín o god bless you my sister ẹ ṣeun gan ni. ẹ̀yin tẹ́ bá fẹ́ fún ẹpa gbé mi ká lówó fún birthday nǹkan kan bẹ́ẹ̀ yẹn gift ẹ jẹ́ kí n mọ̀ àwọn kan ní kí n pin account ni mo bẹ́ẹ̀ kí n pin ẹ̀dá rí bẹ́ẹ̀ kí n dẹ̀ ra máa wò jẹ́jẹ́ mi àwọn kọ́kọ́ ní kí n pín ní àdírẹ́sì ẹ̀wọ̀n kì í ṣe yẹn tún ní ìdíjà ẹ̀wọ̀n bá ṣe jẹ́ ṣá I will keep updating ẹ next month gan pàápàá ní kí náà rìn ọjọ́ ò máa pẹ́ ah, next month ni o ah, ọjọ́ ò pẹ́ o ọlọ́run kó mọ́jọ́ ró o pẹ̀lú ògo ọlọ́run o. yẹ kó gbé àmọ́ ń gbò gbé ọmọ ọ̀hún kì í ṣe pé bóyá ọmọ yẹn kì í ṣe pé bóyá wọn ò lè fẹ́ra náà but circumstances tó wà ń bẹ kò yẹ kó fẹ́ra ẹni ni wípé àwọn méjèèjì ní fúráká tó ń ṣépè fáwọn ẹni ẹlẹ́ni lójoojúmọ́ ó tẹ ìyá sálùjù náà lẹ́nu tẹ́bá bá lùdú dà níṣẹ́jú kan sìn ọmọ yín ló máa kọ́kọ́ lọ bá ọmọ yín ló máa kọ́kọ́ gbé wá ọmọ lọ àlùjọ máa kọ́kọ́ ṣépè fún nítorí bá àlùjọ jẹ́ nìyẹn ọmọ ni àlùjọ máa kọ́kọ́ lọ ṣépè fún ní tí ìdí tí ó ti fracas tí àlùjọ ṣe tí ó fẹ́ kọ́kọ́ ṣépè fún ọmọ nínú ìgbà tó bá ya àwọn lókè lọ́rùn jà tó bá kọ́kọ́ bàjà báyìí ọmọ ẹ̀ ló kọ́kọ́ ránṣẹ́ sí. Si ọmọ ẹ̀ ló kọ́kọ́ ránṣẹ́ sí bóyá torí ènìyàn náà ṣe ra àwẹ̀ pé nígbà tó wá bá òun ó yá fún lówó tí ò tówó kan yẹn ni wò ó gbà jẹ́ ń parọ́ kò lé e lórí. àwa lè yan kárìn bó ṣe wù wá ká lọ síbí ká lọ sọ́hún thank you so much olúwa ni tóyìn omídèyí a tòyẹyẹ ṣòwò apá <laughs> thank you àwa lè yan kárìn bó ṣe wù wá ká ju pa ká ju ẹsẹ̀ ọlọ́run ò fẹ́ lómi ní oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ lè ṣe rí pé wanted yẹn kì í ṣe nǹkan kékeré o hmm, bá kú tàdírẹ́sì mi kò sí nǹkan tẹ́nì kankan lè ṣe bá fà àdírẹ́sì mi sí kò sí nǹkan tẹ́nì kan lè ṣe tó pé àdírẹ́sì Amẹ́ríkà mo fi ṣe wọn ò tí onítàn òre tó máa ṣe nǹkan kan mo ti ẹbẹ̀rù yànnà anyway ìgbà tí mi ṣe wanted wọ́n fi wanted sórúkọ mi <laughs> ẹni wọ́n bá fi wanted sórúkọ ló máa máa bẹ̀rù irú mo ṣe wà yìí sí mo lè gbá àdírẹ́sì mi jáde mo lè bínú lọ fún pé o rè àdírẹ́sì mi rè kò sí tó ṣe wọn ò bóńtọ̀ òun rè lamẹ́ríkà yìí mo dá ọ̀tẹ̀ lamẹ́ríkà yìí mo dá ọ̀tẹ̀. tánibírò nàìjíríà ń sìn ni lẹ́yìn máa sọ pé máa gbé jáde ó máa gbé jáde bá gbé jáde kò sí tó máa ṣẹlẹ̀ ìkànnì dá mi lójú. thank you so much sister Balanle god bless you ma. lamẹ́ríkà táwa yóò kò sí tó máa ṣẹlẹ̀ ẹnì lè ṣe anything. so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ nígbà tí wọ́n tí wọ́n ń kì tí wọ́n ń sà á nígbà yẹn òun náà ń kira ẹ̀ òun náà ń kira ẹ̀. lòun náà ń kira ẹ̀. lòun náà ń kíra ẹ̀ méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ìgbéraga wá wọ̀ ọ́ ó ti gbàgbé pé ìgbéraga òun ló ń ṣíwájú ìparun gbogbo náà la mọ̀ pé ọmọ yẹn ṣègbéraga àmọ́ tẹ́ bá ní kọ́ńkọ́ ẹ kán sẹ́tù kínní àmì kébìlì ẹ blọ́gà gbọ́dọ̀ fi ọpọlọ ṣe ni torí ti bá ní ókè o ẹ sẹ́tù ara yín o àmì kébìlì o tí mo wá bọ́ta tí mo wá kíkan mọ́lẹ̀ tí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún tọmọtọmọ ìyẹn ibẹ̀ lèmi tó rí pé mistake ń wà nù ṣòtẹ́ ẹ̀yìn people yìí ń ṣe lately ẹ̀ àti ẹ̀ July la wà yìí kò yé yín abájá ti wà ní July báyìí lọ́dẹ̀ pàgbé mi ká dẹ́ẹ́dẹ́ mi làwọn ni but ibi tó dẹ̀ dé yèmí ò rí pé ó ṣe ṣẹ́tù àmì kébìlì mọ́ mo doubt ẹ̀. to me too mo máa prefer kó olúkálùkù máa lọ ń lọ ẹ̀ but wọn ò wá sọ wípé ṣe ẹ ìkà ló máa rojọ́ ń gbà mí ìkà kan ló máa dáa ní táwọn ò understand nìyẹn pé kí ló dé tí dọ̀kásì ni pé tó fi lọ fi ọlọ́wọ́ ṣíbí tó fẹ́ jẹ́ ọlọ́wọ́ ṣíbí sùn ìyálẹ̀ ti gbàgbé ó ní wọ́n fi bàbá àbèjì sí prison bóyá náà mọ̀ pé ẹ̀ẹ̀mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kọ́kọ́ gbọ́ lọ́wọ́ síbí ó tẹ̀ tó stage kan àwọn àmì yọ̀bọ̀n sí wọ́n lè ti gbàgbé yẹn wọ́n lè tó wá ti gbàgbé pé ọlọ́wọ́ síbí gan láìṣẹ̀ láìrò ó lò twelve days lọ́dọ̀ àwọn DSS twelve good days ló lò táwọn DSS mú. Si yàtọ̀ sí pé ìní ìní Àbújá ọ̀túnla Àbújá ìjọ mẹ́rin Àbújá ò yàtọ̀ sí yẹn o. ẹni tó dẹ̀ ní pé kọ́lọ́ máa mọ́ lọ́wọ́ síbí dọ̀kásì òun sá pamọ́ so gbogbo yẹn náà ló wá ń ja dọ̀kásì gbogbo àwọn ìka tí dọ̀kásì ti ṣe tó ti ṣe tó ti ṣe nìyí èyí ò lọ́wọ́ ẹ̀ pé ṣé lóòótọ́ lọ ọlọ́wọ́ síbí jí ọmọ gbé of course gbogbo alámọ̀ ẹ̀ pọ́n lọ́wọ́ síbí ò lè jí ìbejì náà tó jẹ́ pé ojoojúmọ́ ló fi wọ́n wá ojoojúmọ́ ló ń ṣe ló ń show live tó bá show live á bá ṣe fídíò á post ẹ̀ kẹ́nìkan wá rò pé nítorí pé òun ti ń bá àbíkẹ́ jà àdẹ̀rí pọ̀ lọ́wọ́ síbi súnmọ́ àbíkẹ́ dé àfọ́ ọlọ́wọ́ síbi jọmọ gbé wọ́n dẹ̀ pọ̀ lọ́pàá fún un gbogbo yẹn náà ló yẹ ká address ẹ má kàn máa wé pé ẹni tó gbé wanted lé lórí nìkan ni ni kínní gbogbo yẹn náà la gbọ́dọ̀ address òun tó ní pé kán lọ́gbọ́n lọ́wọ́ síbí láìrò láìṣẹ̀ ẹ ẹ sọ pé kí ló lọ́bẹ̀ tó fi gba rọ́wọ́ ohun tá a máa ṣe ń sọ nìyẹn pé ẹgbẹ́ kan là ń dájọ́ sí mo support lágbájá òkè díàfọ́ gbogbo tí mo fẹ́ sọ yìí ọ̀dọ́ lágbájá gbọ́dọ̀ favour ẹ̀ mo support tẹ̀mẹ̀dù díàfọ́ gbogbo nǹkan tí mo fẹ́ sọ tẹ̀mẹ̀dù yìí mo gbọ́dọ̀ favour ẹ̀ ohun tíjà yóò ṣe tán nìyẹn ohun tí ìjà yóò ṣe tán nìyẹn ńgbà tí wọ́n bá sọ pé tó declare èèyàn wanted tẹ́ wá sọ pé kí ló ṣe ẹ ti gbàgbé pé òun ló ní pé kán lọ mọ́ lọ́wọ́ síbí ipò jọmọ ojú ó dí ìbejì gbé ọlọ́run ni òyọ́ká ló ṣe mistake lọ́jọ́ yẹn ni àwọn ó ṣeé ṣe káwọn àmì yẹn yìnbọn fún. ẹ̀mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n bá ti gbé gbìm ó lè lo a week wọ́n á tún jùlẹ̀ wọ́n á tún gbé gbìm ó lè lo two weeks wọ́n á tún jùlẹ̀ ẹ̀mẹ́sàn-án léraléra ní nǹkan tí ó ṣe ní nǹkan tí ò mọwọ́ tí ò mọ ẹsẹ̀ yí pé òun kàn fẹ́ ṣe ṣàánú àwọn ọ̀bejì lásán wọ́n dẹ̀ yí mọ lọ́wọ́ pé ó kidnap àwọn ọ̀bejì ni. mánéjà tó ṣẹ̀ṣẹ̀ wá sòótọ́ ló jẹ́ kí ti ọlọ́wọ́ ṣíbí yí pé kidnap àwọn ọ̀bejì ló jẹ́ kó wálẹ̀ díẹ̀ ó sì ń ṣe kéèsì lórí ẹ̀ ká ní mánéjà ò sọ pé kò ń ka àwọn làwọn kidnap àwọn ìbejì ni ọlọ́wọ́ ṣíbíṣì máa máa lọ ó bọ̀ gbogbo èèyàn náà ló yẹ ká ròyìn pé tí bá ti fẹ́ pọ̀ jù tí kàyàn bá ti fẹ́ pọ̀ jù that is the problem ntí dọ̀ka ṣẹ́rí ntí dọ̀ka sì ti ṣe ó ti ó ti pọ̀ jù gbogbo wa náà dẹ̀ la mọ̀ pé ọmọ yìí ó bad ṣe bóun ni ó ní kí akínfẹ́ wá wá síbi iṣẹ́ mi ìgbà yẹn tí akínfẹ́ wá wá síbi iṣẹ́ mi ah. ìyàwó lókè lọ́hùn ẹ̀ sábọ̀dọ̀ ó ní pé ara fracas ni so bó ṣe ní pé dọ̀kásì wanted yìí náà ara fracas lèmi rò pé yẹ kó pè é. kálákífẹ́ wá lé mi kúrò níbi iṣẹ́ ń gbà yẹn ni ara fracas nìyá máa pè é. mo ṣe lọ rìpọ́ọ̀tù dọ̀kásì náà sìn ẹ jẹ́ ká pè lára fracas. la ṣe sọ pé ńgbà mi tá bá ròótọ́ tá a bá sọ ńgbà tó bá kàn wá tá a bá fẹ́ wá yí àwa àrọ́ra wa létí pé à má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ ṣe rántí pé ńgbà kan báyìí báyìí báyìí ló ṣe sọ bẹ́ẹ̀ náà la ṣe máa máa expect ẹ̀ kó o sọ ńgbà tó yí sọ́dọ̀ títí wá tọ́ni káfíńkífẹ́ wá kó wá gbaṣẹ́ lọ́wọ́ mi bọ́ ṣe gbà lọ́wọ́ kéèké <clears throat> nígbà yẹn lọ́hùn tíyẹn náà tó ṣorí borí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ń bọ̀ wiriwiri ká lórí gbà ni ìyá ara fracas pé ara fracas náà dẹ̀ lẹ máa pè é so gbogbo tó ń ṣẹlẹ̀ sí dọ̀kásì náà àwa náà rò pé yẹ kẹ́ tún jáde kẹ́ ní ẹ ara ni àríkẹ́ni kankan nù yín sọ pé à dọ̀kásì kí ló dé tó sẹ́ǹdì ọmọ yìí lọ sẹ́wọ̀n ara fúrákàsì ni tó bá wá sẹ́ǹdì òun náà lọ sẹ́wọ̀n kó burú. tẹ́fi bàtàrà yín jẹ́ ẹ ò mọ̀ ju yẹn lọ. so wọ́n wá gbé dọ̀kásì ń sìn wọ́n wá ń wa kiri ń sìn ìgbẹ́lẹ̀ wá ń chíǹjú òun lẹ̀ wá ń ṣépè fáwọn ọmọ ọlọ́mọ kìnnìkan nítorí dọ̀kásì ti lógo nítorí dọ̀kásì ti lówó dọ̀kásì ti ní kinní kan tẹ́nìkan ò ní kò sẹ́ni kò sẹ́ni <laughs> bóyá ìran ẹbí ẹlẹ́ran ti pé dọ̀kásì gan tọrọ ni. Hmm? ó kọ́ bọ́ngálò ó ralẹ̀ àwọn achievement elépè pinni tẹ́yìn rí náà nìyẹn òun náà ń tọrọ ni atọrọ jẹ ni. so achievement wo ló wá wà lọ́wọ́ ẹni tó ń tọrọ lọ́dọ̀ rùsùlà èmi ò tí ì rí. àmọ́ kó tẹ̀ bá tẹ̀ jẹ́ pé ó tẹ̀ fi gbogbo nàìjíríà kọ kó kọ́lé sí tán tọ́n wá ní pé ẹ̀wọ̀n yá ìwọ ló pa ìyá àbèjì ara fracas náà ló yẹ kẹ́ ẹ pè é bọ́n ṣe pè é bẹ́ẹ̀ ṣe pè fáwà. ara fracas náà ló yẹ kẹ́ ẹ pè é kẹ́dẹ̀rẹ́ agbẹ́nu dákẹ́kẹ́ra máa wò ń tiyín. èmi ṣe rò pé yẹ kí kó lọ nìyẹn o àfìgbà tó jẹ́ pé ó dẹ̀ di oníbìrì <laughs> kó tó tí màmá dẹ̀ ṣe ń jo ohun tó dẹ̀ di pé gbogbo ẹni tẹ́ bá wà bí against the cast kínní kan máa ṣe yín ọmọ yín máa ṣe dáadáa ọmọ yín ò ní kú ọmọ yín ò ní rù mú ni ìyá ti gbàgbé pé fracas la wà mọ́ <laughs> ìyá ti ìyá mama don't forget say na fracas we dey kò sẹ́ni tó gbàdúrà kí kó bàjẹ́ fẹ́ nìkankan àmọ́ téèyàn bá ti ní ìkàjù á fi ṣe ra ẹ̀ ní tó ń ṣe dọ̀kásì ń sìn nìyẹn téèyàn bá ti ní ìkàjù á fi ṣe ara ẹ̀ ká lórí tọlọ́wọ́ síbí ṣe tán bá ti ọmọ ẹ mọ́lé lóòótọ́ yípo kidnap àwọn ìbejì ṣíyẹn ló wá dáa. láṣẹ pé ọmọ ọlọ́mọ kidnap anything ṣé yẹn ló wá dáa mo ṣe ń sọ pé ó yẹ ká máa bára wa sòtún ọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin lágbájá kan ọ̀rẹ́ mi ni tẹ̀mẹ̀dùn ọ̀rẹ́ mi ni tó o bá ti sọ síwájú jẹ́ kó wà wájú yẹn náà má tún padà sẹ́yìn tó bá ti lè sọ wípé ńgbà tó fẹ́ wá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀pà gbẹ́yìnmíká ara fracas ni ńgbà wọn dẹ̀dọ̀ ti sọjúmọ́lé ara fracas ni ńgbà tó kan tuntun náà sì èmi rò pé yẹ ká gbẹ́ pé ara fracas ni àmọ́ kàkà ká gbọ́ ara fracas ara bí èpè bí èpè bí àfọ̀ṣẹ bí àfọ̀ṣẹ làwa ń gbọ́ àwọn pé ah ṣé kìí ṣe pé kìíní ti di bí ẹnu méjì báyìí ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yìí ti ní ọ̀rọ̀ ẹlẹ́nu méjì báyìí ẹni bá gbọ́ ẹni tó bá gbọ́ á hmm? ṣe ohun tó yẹ kóhun ṣe á dẹ̀ mọ ohun tó yẹ kóhun mọ̀ dọ̀kásì gbọ́ àmọ́ ọgbọ́n àgbọ́jù tó wá gbọ́ òun ló bàjẹ́ ọgbọ́n pé mo gbọ́ ju gbogbo yín lọ n tó padà káàsì nìyẹn ọgbọ́n wípé ẹ tó mi ẹ lówó tó mi bóyá òun náà ti ń kọ́pì o ẹ achievement mi rèé achievement mi rèé therefore jẹ́ kí n sọ̀rọ̀ sẹ́nibọ̀dì tó bá wù mí òun ni dọ̀kásì fi fọ́ ẹ wo àní sọ̀rọ̀ jù báyìí lọ.